ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa ti òní ni àkórí rẹ̀ jẹ́ ìrònúpìwàdà nínú àwọn òkú iṣẹ́ a ó kà láti ní ìwé Hébérù orí kẹfà ẹsẹ̀ ìkíní ó kà báyìí pé nítorí náà ẹ jẹ́ kí a pa ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìsìn ìgbàgbọ́ tì kí a tẹ̀síwájú láti kọ́ ẹ̀kọ́ tí ó jinlẹ̀ kí a má tún máa fi ìpìlẹ̀ lílẹ̀ mọ́ ìpìlẹ̀ bí ẹ̀kọ́ nípa ìrònúpìwàdà kúrò nínú àwọn iṣẹ́ tí ó yọrí sí ikú ẹ̀kọ́ nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run arákùnrin Patrick jẹ́ onígbàgbọ́ nínú Kristi Jésù ṣùgbọ́n síbẹ̀ ó sì ń gbẹ́kẹ̀lé agbára rẹ̀ láti tẹ́ ọlọ́run lọ́rùn gẹ́gẹ́ bí ìpìlẹ̀ fún òdodo rẹ̀ nígbàkúgbà tí ó bá kùnà ó máa ní ìdálẹ́bi ọkàn tí ó sì máa dára rẹ̀ lẹ́bi yóò dàbí ẹni wípé ó ti sọ ẹ̀tọ́ rẹ̀ láti wá sí iwájú ọlọ́run nù àti bí ẹni wípé ọlọ́run ò tilẹ̀ fẹ́ ní ohunkóhun láti bá a ṣe mọ́ bó tilẹ̀ jẹ́ wípé ó ti ronúpìwàdà kúrò nínú àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹran ara kò tí ì yípadà kúrò nínú iṣẹ́ ẹ̀ṣẹ̀ níwọ̀n ìgbà tó jẹ́ wípé ó sì ń fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú agbára rẹ̀ láti tẹ ọlọ́run lọ́rùn nígbà tí ó gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run kan tí ó wá rí wípé dídúró níwájú ọlọ́run rẹ̀ ó dá lórí jésù kristi àti iṣẹ́ ìrúbọ rẹ̀ nìkan ṣoṣo nígbà yìí ni ó gba ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀mí ìdálẹ́bi tí ó sì wá lè ní ìrìn tí ó dánmọ́rán pẹ̀lú ọlọ́run oríṣi iṣẹ́ ẹ̀mí méjì ló wà tí àwọn ènìyàn ń ṣe àwọn iṣẹ́ rere wà ẹ lè rí eléyìí nínú ìwé Éfésù orí kejì ẹsẹ̀ kẹwàá àwọn iṣẹ́ òkú tàbí òkú iṣẹ́ àwọn náà wà ẹ lè rí eléyìí nínú ìwé Hébérù orí ẹsẹ̀ kínní àwọn iṣẹ́ rere jẹ́ àwọn iṣẹ́ tó ń ti ara ìgbé ayé ọlọ́run nínú ènìyàn jáde ọlọ́run nìkan ni ó dára lúùkù orí kejìdínlógún ẹsẹ̀ ìkọkàndínlógún àwọn iṣẹ́ rere sì lè wá láti ọ̀dọ̀ ọlọ́run nìkan tàbí láti ọ̀dọ̀ àwọn tí a ti bí nípa ti ọlọ́run àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ ní ọ̀nà kejì wọ́n jẹ́ iṣẹ́ tí kò lè dúró níwájú ọlọ́run lẹ́yìn ikú àti ìrúbọ kristi àwọn iṣẹ́ òfin ti di àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ àwọn iṣẹ́ ẹran ara pẹ̀lú náà jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ nítorí wípé wọ́n jẹ́ iṣẹ́ tó ń ti àtàrí ìṣubú ènìyàn àti ìgbé ayé bíi ti sátani tí ènìyàn gbà nígbà tí ènìyàn ṣubú jáde àwọn ìgbé ayé àbùdá sátani yìí wọ́n jẹ́ fún iṣẹ́ èyí tí ó ń kú a lè nínú ìwé róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹtàlá ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni ó ní òye nípa iṣẹ́ ẹran ara pé iṣẹ́ òkú ni wọ́n ṣùgbọ́n wọn ò ní òye tó tó wípé àwọn iṣẹ́ òfin pẹ̀lú wọn jẹ́ òkú iṣẹ́ iṣẹ́ òfin ni àwọn iṣẹ́ tí àwọn ènìyàn ń ṣe láti rí ìdáláre àti ìdúró ṣinṣin ní iwájú Ọlọ́run gbà àwọn òfin mẹ́wàá àti àwọn ìlànà ọlọ́run a ò lè kà wọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ òfin nítorí wípé wọn kò sí fún láti rí ìdáláre tàbí ìwà bí ọlọ́run gbà wọ́n jẹ́ àwọn ìlànà fún ìgbé ayé tí ọlọ́run fún àwọn tí wọ́n ti di ẹni ìràpadà tàbí tí wọ́n ti ní ẹ̀tọ́ láti dúró ní iwájú ọlọ́run nípa iṣẹ́ tàbí ìrúbọ títí òfin. ìlànà yìí pẹ̀lú ó wà fún àwa tí a ti rí ìwà bí ọlọ́run gbà nípa ikú àti ìrúbọ jésù kristi lónìí a ò wà láì ní òfin ṣùgbọ́n a wà lábẹ́ òfin kristi ẹ máa lọ lónìí kí ẹ máa rántí nígbà gbogbo pé lẹ́yìn ìgbàgbọ́ nínú kristi ohunkóhun tí ẹnikẹ́ni bá ń ṣe láti rí òdodo ọlọ́run gbà kò ń ṣe ohunkóhun bí kò ṣe òkú iṣẹ́ ìdáláre wa àti ìdúró níwájú ọlọ́run wa ó dá lé lórí àwọn ohun tí Kristi ṣe fún wa àti ìgbàgbọ́ wa nínú ọlọ́run àyọkà ojoojúmọ́ wa látinú bíbélì tí ò ní. láàrin nínú ìwé Matthew orí àti orí kejì. ìyìn rere Jésù Kristi láti ọwọ́ Matthew Matthew orí èyí ni àkọsílẹ̀ ìran Jésù Kristi ọmọ Dáfídì ọmọ Abrahamu, Abrahamu bí Isaki, Isaki bí Jákọ́bù Jákọ́bù bí Júdà àti àwọn arákùnrin rẹ̀ Júdà bí Pérésì àti Séra ìyá wọn ni tamari pérésì bí ẹsírónì ẹsírónì bí ráàmù ráàmù bí aminadabu aminadabu bí nasoni nasoni bí salimoni salimoni bí boasi ìyá boasi ni ráàbù boasi bí obedi ìyá obedi ni rúùtù obedi bí jésè jésè bí dáfídì ọba dáfídì bí solomoni aya wùráyà tẹ́lẹ̀ ní ìyá solomoni bi bí rèóbáàmù bi bí abíjà abíjà bí asa asa bí jehosafati jehosafati bí jórámù jórámù bí usaya. usaya bí jotamu. jotamu bí ahasi ahasi bí esekaya. esekaya bí manase manase bí amosi amosi bí josiah josiah bí jekoniah àti àwọn arákùnrin rẹ̀ ní àkókò tí wọ́n kó àwọn ọmọ israẹli lẹ́rú lọ sí babilóni lẹ́yìn tí wọ́n kó wọn lẹ́rú lọ sí babilóni jekoniah bí sealiteeli sealiteeli bí serubabeli serubabeli bí abihudi abihudi bí eliakimu eliakimu bí asori asori bí sadoku sadoku bí akimu akimu bí eliudi eliudi bí eliasari eliasari bí matani matani bí jakobu jakobu bí joseph ọkọ maria ẹni tí ó bí jésù tí a ń pè ní kristi nítorí náà gbogbo ìran jésù láti ìgbà abrahamu títí di ti dáfídì jẹ́ mẹ́rìnlá láti ìgbà dáfídì títí di ìgbà tí wọ́n kó àwọn ọmọ israẹli lẹ́rú lọ sí bábílónì jẹ́ ìran mẹ́rìnlá láti ìgbà tí wọ́n kó wọn lẹ́rú lọ sí Bábílónì títí di àkókò Kristi jẹ́ ìran mẹ́rìnlá. bí ìtàn bí Jésù Kristi ti rí nìyí nígbà tí Màríà ìyá rẹ̀ wà ní ìyàwó àfẹ́sọ́nà Jósẹ́fù kí wọ́n tó ṣe ìgbéyàwó a rí i pé Màríà ti lóyún láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ènìyàn rere ni Joseph ọkọ rẹ̀ kò fẹ́ dójú tì í ó fẹ́ rọra kọ̀ ọ́ sílẹ̀ ní bòńkẹ́lẹ́ bí ó ti ń ronú bí ó ti gbé ọ̀rọ̀ náà gbà áńgẹ́lì olúwa kan fara hàn án lójú àlá ó sọ fún un pé. jósẹ́fù ọmọ dáfídì má bẹ̀rù láti mú màríà aya rẹ sọ́dọ̀ nítorí láti ọ̀dọ̀ mímọ́ ni oyún tí ó ní yóò bí ọmọkùnrin kan ó sì pe orúkọ rẹ̀ ní jésù nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. gbogbo èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tí olúwa ti sọ láti ẹnu wòlíì ní lè ṣẹ pé wúńdíá kan yóò lóyún yóò bí ọmọkùnrin kan wọn yóò pe orúkọ rẹ̀ ní emmanueli ìtumọ̀ emmanueli ni ọlọ́run wà pẹ̀lú wa. nígbà tí joseph jí láti ojú oorun ó ṣe gẹ́gẹ́ bí áńgẹ́lì olúwa náà ti pàṣẹ fún un ó mú ìyàwó rẹ̀ sọ́dọ̀ kò sì bá a lò pọ̀ rárá títí ó fi bímọ ó sì pe orúkọ ọmọ náà ní jésù. matthew orí kejì nígbà tí wọ́n bí jésù ní bethlehem ní ilẹ̀ judea ní ayé herodu ọba àwọn amòye kan wá sí jerusalem láti ìhà ìlà oòrùn wọ́n béèrè pé. níbo ni ọmọ tí a bí tí ó jẹ́ ọba àwọn júù wà. a ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn nítorí náà ni a ṣe wá láti júbà rẹ̀. nígbà tí herodu gbọ́ ara rẹ̀ kò balẹ̀ ara gbogbo ènìyàn ìlú jerusalem náà kò sì balẹ̀ ọba bá pe gbogbo àwọn olórí àlùfáà àti àwọn amòfin láàrin àwọn ènìyàn ó wádìí nípa ibi tí a ó ti bí Kristi lọ́wọ́ wọn wọ́n sọ fún un pé. ní Bethlehem ti ilẹ̀ Judea ni nítorí bẹ́ẹ̀ ni ó wà ní àkọsílẹ̀ wòlíì nì pé àní ìwọ Bethlehem ilẹ̀ Juda ó kìí ṣe ìlú tí ó rẹ̀yìn jùlọ nínú àwọn olú ìlú Juda nítorí láti inú rẹ ni aṣíwájú kan yóò ti jáde tí yóò jẹ́ olùṣọ́àgùtàn fún Ísírẹ́lì ènìyàn mi. Hẹ́rọ́dù bá pe àwọn amòye náà sí kọ̀kọ̀ ó fọgbọ́n wádìí àkókò tí ìràwọ̀ náà yọ lọ́dọ̀ wọn ó bá rán wọn lọ sí Bethlehem ó ní. ẹ lọ kí ẹ fẹ̀sọ̀ wádìí nípa ọmọ náà nígbà tí ẹ bá rí i ẹ wá ròyìn fún mi kí èmi náà lè lọ júbà rẹ̀ nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọba wọ́n lọ bí wọ́n ti ń lọ ìràwọ̀ tí wọ́n ti rí ní ìlà oòrùn bẹ̀rẹ̀ sí lọ níwájú wọn títí ó fi dúró ní ọ̀gangan ibi tí ọmọ náà wà nígbà tí wọ́n rí ìràwọ̀ náà inú wọn dùn gan-an bí wọ́n ti wọlé wọ́n rí ọmọ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀ wọ́n kúnlẹ̀ wọ́n sì júbà rẹ̀ wọ́n ṣí àpótí ìṣúra wọn wọ́n fún un ní ẹ̀bùn wúrà tùràrí àti òjìá nítorí pé Ọlọ́run ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ ní ojú àlá wọn kò padà sọ́dọ̀ Hẹ́rọ́dù mọ́ ọ̀nà mìíràn ni wọ́n gbà padà lọ sí ìlú wọn lẹ́yìn tí àwọn amòye ti padà lọ áńgẹ́lì Olúwa kan farahàn Jósẹ́fù ní ojú àlá ó sọ fún un pé. dìde gbé ọmọ náà àti ìyá rẹ̀ kí o sá lọ sí Íjíbítì kí o sì wà níbẹ̀ títí di ìgbà tí mo bá sọ fún ọ nítorí Hẹ́rọ́dù yóò máa wá ọmọ náà láti pa á. Jósẹ́fù bá dìde ní òru ó gbé ọmọ náà àti ìyá rẹ̀ ó lọ sí íjíbítì níbẹ̀ ni ó wà títí Hẹ́rọ́dù fi kú èyí rí bẹ́ẹ̀ kí àsọtẹ́lẹ̀ ni lè ṣẹ pé. láti íjíbítì ni mo ti pe ọmọ mi. nígbà tí Hẹ́rọ́dù rí i pé àwọn amòye tan òun jẹ ní inú bí i púpọ̀ ó bá pàṣẹ pé kí wọ́n máa pa gbogbo àwọn ọmọ ọwọ́ lọ́kùnrin ní Bethlehem àti ní gbogbo agbègbè ibẹ̀ láti ọmọ ọdún méjì wálẹ̀ títí di ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí gẹ́gẹ́ bí àkókò tí ó fọgbọ́n wádìí lọ́wọ́ àwọn amòye èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tí wòlíì Jeremiah sọ lè ṣẹ pé. a gbọ́ nǹkan ní Rámà ẹkún àti ọ̀fọ̀ gidi Rákẹ́lì ń sunkún nítorí àwọn ọmọ rẹ̀ ó kọ̀ kò gba ìpẹ̀ nítorí wọn kò sí mọ́. lẹ́yìn tí Hẹ́rọ́dù ti kú áńgẹ́lì Olúwa kan farahàn Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì ó sọ fún un pé. dìde gbé ọmọ náà àti ìyá rẹ̀ kí o sì padà lọ sí ilẹ̀ Ísírẹ́lì nítorí àwọn tí wọ́n fẹ́ pa ọmọ náà ti kú. Jósẹ́fù bá dìde ó gbé ọmọ náà àti ìyá rẹ̀ padà sí ilẹ̀ Ísírẹ́lì nígbà tí Jósẹ́fù gbọ́ pé Akéláù ni ó jọba ní Jùdíà ní ipò Hẹ́rọ́dù bàbá rẹ̀ ẹ̀rù bà á láti lọ síbẹ̀ lẹ́yìn tí a ti kìlọ̀ fún un lójú àlá ó yẹra níbẹ̀ lọ sí agbègbè Gálílì ó bá ń gbé ìlú kan tí a ń pè ní Násárẹ́tì èyí rí bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ tí àwọn wòlíì sọ lè ṣẹ pé. a ó pè é ní ará Násárẹ́tì. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.